الحمد لله الذي حرم الظلم على نفسه وجعله محرما بين العباد ọpẹ́ ni fún ọlọ́run bá wa tó ṣe àbòsí léèwọ̀ látọ̀dọ̀ ara rẹ̀ lórí ara rẹ̀ tó sì ṣe léèwọ̀ fún gbogbo ẹrú àti gbogbo ẹ̀dá tó dá wọ̀tàwá àdàzọ̀lìmínà bíi láàánàtì wà àlímì ẹ̀kọ́ ọlọ́run bá náà sì ṣèlérí ìyà tó pọ̀ tó le fún gbogbo alábòsí láyé ọ̀yọ́ máa kú mu làṣáàdì bẹ́ẹ̀ náà tó bá ti jọ́gbé lọ kí yáàmà wọn ò ní bọ́ nínú ìnira ọlọ́run ládàkùn yàwá ya àbò sí àbòrú ńlá ni ahmaduhu mò ń yin ọlọ́run ọba náà yumhilu zalimin ọlọ́run ọba tí máa ń lọ alábòsí lára thumma ya'khuduhum akhdan aliman shadida lẹ́yìn wá gbà náà wọn ò rí pé àwọn òrèbì kan àwọn ọlọ́run náà làwọn wà ní gbogbo àtàwọn sábòsí náà tó di àwọn lẹ́kẹ̀ẹ́ ni kó tó wá fọwọ́ líle mú wọn ọba ọ̀kan ṣoṣo tí ò lórogún mò ń jẹ́rìí pé anábìwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹrú sin ọlọ́run bá wa náà ni òjíṣẹ́ rẹ̀ ní hazara mina zulma ó pe àkíyèsí púpọ̀ ó léwà jìnnà sí àbòsí ó sì sọ fún wa pé anna dramata al-mazlum tálábò tí bá fẹ́ lẹ́yìn sàbẹ́yìn náà wà bẹ́yìn náà lọ́ọ̀ ìfìjà kò sí nǹkan tí ó di gàgà náà yóò máa lọ́dọ̀ ọlọ́run ní sàárà ìyẹn ni pé ọlọ́run ọ̀sàmúsẹ rẹ̀ ètò ó sì máa jà sallallahu alayhi wa ala alihi wa sahbihi à ń bẹ ọlọ́run kó sàlékún kí àtìgbẹ́ fáànàbí wa náà sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ wa man tamassaka bi sunnati àtẹni tó gbogbo ẹni tó bá súnà rẹ̀ mú ọlọ́run sọ wálẹ̀ tó tẹ̀lé súnà eléyìí ni ìta àpàsámọ̀ yìí dáàmọ̀ ti bára wa sọ̀rọ̀ lórí aburú tí ń bẹ fún àbòsí àti bí ti máa sọ ìgbésí ayé di pákáleke. ayyuhan nasu taqullaha wa dharu zulma ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì páyà àbòsí wà àwà kíbà olú wà khima ìgbẹ̀yìn ẹ̀ kì í dáa àtúbọ̀tán rẹ̀ kì í láyọ̀ nítorí pé ọgbà ilẹ̀ èèyàn náà ń gbọ́ ámọ̀ pé èrò zọ̀lì míì nípa àtúbọ̀ tán àwọn alábòsí ìtọ́rọ̀ wọn já sí eléyìí náà tó nínà sí hà tí ó ti lágbára àti kìlọ̀ fún gbogbo ẹni tó bá sẹ́kù mẹ́rin láti jáwọ́ wàtúnṣàhìdó nàbí àyúnìkùn mahalla bihim mínà lè rọ̀pọ̀ bá tilẹ̀ àjílá tilẹ̀ ti áhàlẹ̀ kẹtínú àdámọ̀rá ti dìyà rọ̀ ọ̀hún irú ìyà ọlọ́run tó jẹ wọ́n láyé kó tó di pé wọ́n padà síbi ìyà ọ̀tọ̀ ọlọ́run lálùkìyà àmà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ló hàn sí lórí ilẹ̀ ayé o wàmá àsáárọ̀ hún ó sọ wọ́n dẹni tí ò lábọ̀ láyé wọn lórí pa wọn sì níran sí re fọ̀sọ́ọ̀rù asáárọ̀ ń bá dà àyàn kódà lẹ́yìn ìgbà tí wọ́n ń bẹ àfẹ́ aburú ní kéèyàn tó mọ̀ gbọ́ tàn wọn wọn fẹ́ dákọ̀ wọn wọn dákọ̀ wọn sí dáadáa mọ́ fàlíàkùn lákùn bí ìmọ̀ ẹgbọ̀rọ̀ èrú eléyìí ó tó nǹkan tí ọmọ yìí ó fi ṣàwòkọ́ ṣe àríkọ́gbọ́n o torí pé olóríire àṣàyìn ìlú màwó ìlú ọ̀bí bọ́yọ̀ rèé ẹni tó jẹ́ pé ara ẹnìkan ló ti rí òdodo gbámú àbí ló ti pèrè sákèésí oríire ni o. azulmu àbòsí tá a fẹ́ sọ ń bí lónìí ọyẹ káyọ̀nà náà àwọn ẹ̀ka rẹ̀ níwọ̀nba ká tó lọ síbi eléyìí tá a fọ́kọ̀sì gan àbòsí ẹrú sí ẹrú ọlọ́run láàrin ara wọn ṣùgbọ́n ẹrú ọlọ́run ẹ̀dá ọlọ́run náà sábò sí tọ́lọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ o torí pé ọlọ́run ọba wa sọ fún wa pé inna shirka la zulmun azim ẹbọ ṣíṣe àbòsí tó ga ni èrò eléyìí sì ní láyọ̀ pé ròwí lọ́lọ́ kò sẹ́nìkan tó lè ṣàmójúkò rẹ̀ àfọlọ́run nígbà tí yẹn bá tó bá ọlọ́run sì tún sọ fún wa pé inna Allah la yaghfiru an yushraka bihi ọlọ́run náà ò ní ṣàforíjì ẹbọ tí wọ́n bá ṣẹbọ pẹ̀lú ẹ̀ nígbà tí èèyàn bá tó bá. bákan náà ọlọ́run sọ fún wa pé ìnáwó mọ̀ yushrik billah ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run faqad harramallahu alayhi al-janna àlùjáná jẹ́ ìwọ̀ fún wọn máa wá wò náà iná ni ó sì máa lọ àmọ́ lè sọ́ọ́ lè mí náà náà sọ kò sẹ́nìkan tó jẹ́ alárin sí fún wọn nínú ààbò ni zolmin abdul nafsi ààbò téèyàn ṣe tó jẹ́ pé òun ló ṣàgbò sí ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá lọ́rọ̀ mọ́ sọ pé wà máa ń rọ̀ lámà húnmù lọ́wọ́ wà láti àǹfọ̀sà òun kánú wà láti kánú àǹfọ̀sà òun yàgò ìhùn ara wọn ni wọ́n ṣàgbò sí àwọn ni wọ́n ṣàgbò sí ara wọn ayé abẹ́ǹbẹ́ nínú Al-Qur'an tó pọ̀. àbòsí téèyàn ṣe tó jẹ́ pé orí ara ẹ̀ ló ṣàgbò sí fún oúnjẹ lábẹ́ ìfẹ́ ọlọ́run insha Allah ghafara li sahibi tó bá wọ yóò wa ń ṣá àdàbà tó bá sì wọ ọlọ́run yóò fi jẹ ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní ṣe àforíjì fún ṣíṣe ẹbọ pẹ̀lú ẹ̀ yóò ṣàforíjì ní tí ò bá tó ẹbọ fẹ́ni tó bá fẹ́ èyí ńlá bò sí téèyàn ṣe fúnra rẹ̀ nínú àbòsí ni odólùmù náà ti bìtà ájẹ́ àlàdìmọ́ àrọ́bìnrin wà òun làbọ̀ tí tọ́mì èèyàn ṣe láti gbé ogun dìde sórí ọmọ ìyá rẹ̀ àbí ẹ̀dá ọlọ́run ẹgbẹ́ rẹ̀ bìtà á di aláàdìmọ́ yìí nípa dídá ẹ̀jẹ̀ wọn sílẹ̀ wà àárọ̀ ọ̀bìnrin àbí bíbọmọlúàbí wọn jẹ́ wa àmúhálì àdúgbò dúkìá wọn inú pápá inú igbó ó wá kún fáwọn alábòsí irú ìrìn àbòsí táwọn yìí a sì wà lábẹ́ ìjọba a wà lábẹ́ ìjọba Allahu Akbar inú àwọn nàfẹ́hà tí mo ti fi kọjá lọ mo ní ìjọba ń bùkátà ká bá wọn sọ̀rọ̀ torí pé ọ̀kan nínú ọmọ orílẹ̀-èdè làwa náà mo sì rò pé ìjọba náà gbọ́dọ̀ máa retí irú ẹ̀ wọ́n gbọ́dọ̀ máa retí ìmọ̀ràn tó tọ́ lọ́dọ̀ ẹni tí kò ní bùkátà sí pọtifólíò wọn kó tó sòdodo orí afẹ́fẹ́ la ti sọ̀rọ̀ yìí kò ní bùkátà sí pọtifólíò wọn kó tó sòdodo bọ́lọ̀ nǹkan àwọn àdábì ẹ̀ kí ẹ máa sọ fún wọn pé lánà sí àlùkùn màálé àjọ àbèrè làdàbọ̀ sí ìmọ̀ràn yìí ó sàǹfààní ju tẹ̀sán fún ní pọtifólíò owó lọ pọtifólíò dọ́là jẹ́ pé ń wò pé ẹ jẹ́ ká bá wọn pẹ̀ síbi tí wọ́n fẹ́ torí kó ti gbowó àwọn kan sọ wípé wọ́n ní orílẹ̀-èdè kan wọ́n ní ààrẹ rẹ̀ àwọn èèyàn sàn pariwo rẹ̀ kò sí dáadáa kò ṣe kínní ó yẹ kó resign ó yẹ kó ah, mo nílò sọ ó yẹ kó ọ̀rọ̀ ọ̀tọ̀lọ́run lábàbára wa sọ tótó òun gangan èèyàn rí ni èèyàn rí ni ṣùgbọ́n àwọn èèyàn lójú oríjọba ṣe lórílẹ̀-èdè náà mo ní tó wá pé lóòótọ́ èèyàn rí ni ní tèmi mọ̀ nínú Islam òní kó filẹ̀ tí wọ́n bá jọ wí sí kìí ṣe pé èèyàn ló tẹ̀mọ́ sọ fún pé rẹ́ni bẹ́ẹ̀ kò rí fáìn because láyé àtàkìámà òun ni ó sọ̀rọ̀ ọdún mélòó ló fi wà bẹ́ẹ̀ ọdún kan ni àbọ̀dún méjì ni mẹ́ta ni mẹ́rin ni márùn ni tí òfin fi ń bẹ̀ mọ́ àbí kíkú fi kojú ẹ̀ dé lẹ́yìn rí pé gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ààrẹ ni wọ́n máa kún yìí ààrẹ tíráì o tẹ ọmọ títì ibi báyìí ọmọ tó five hundred kìlómítà ààrẹ mọ̀ fi dà kò fi wá katapila kódà kò yọjú sílẹ̀ ìwé rẹ̀ wọ́n gbé wá bá pé wọ́n ti ṣe ààrẹ wọ́n sì mọ̀ dákọ̀ wọ́n dákọ̀ ẹnjìníà ẹlòmíràn mọ̀ kọ̀ǹtàkọ̀ tó ti sẹ́yìn téèyàn náà ládùúgbò mo nínú ìsìláàmù tèmi mọ̀ o nínú ìṣẹ̀dá tèmi kọ́ mo fẹ́ ṣe rere wọn jẹ́ ẹ̀rín ṣe èmi ń sinmi àkáǹtì fún lálùkì àmọ́ mo lè yóò resign lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó tẹ̀yìn ṣe mùsùlùmí yóò resign torí ẹ̀rí ọkàn kì í ṣe ẹnìkan ló tẹ̀ máa sọ fún wa rẹ̀ bẹ́ẹ̀ pé kó resign lẹ́nu ibi tí mo bá ọ̀rọ̀ ilé yìí tó yẹ pé bẹ́ẹ̀ gan-an náà sì ní focus àbòsí ẹrú fẹ́rú àbòsí ẹ̀dá tẹ̀dá ọlọ́run ó ti ba orílẹ̀-èdè táwa wà jẹ́ o ó ti sọ́dà gbòòrò ó ti sọ́dà kúrẹ̀tẹ̀ tí ìjọba tó bá bá alápèjúwe nàìjíríà nàìjíríà ja ogun abẹ́lé rí mi ò mọ bí o ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mi ò lè sọ ogun ta pàtàkì ogun abẹ́lé pé nàìjíríà jọ ogun abẹ́lé federal government ó bá àwọn kan jagun nínú orílẹ̀-èdè yìí tó sì borí àwọn yẹn náà ọba sì fi di orílẹ̀-èdè sábà borí nìkan lágbára níjọ́ náà lọ́hùn wá ìdóòdù jẹ́ fáwọn kan àwọn yẹn ò lè fásínú gbó orí ayé báyìí lọ́sí jọ́ń jagun wá ìdóòdù jẹ́ fáwọn kan wá wà nínú gbó àtẹ̀bá ọ̀nà pé pọ̀ ní àmọ́ wọn á rú olùkọ́ níbi ìbáyìí lónìí tí ò bá sì ń kàmí bẹ́ẹ̀. ẹ làákàyè làákàyè tó ti dàrú là ń bá sọ̀rọ̀ tó wá jẹ́ pé ogun ta ni tẹ́mi ò lè sọ ìsírí ẹ̀ báyìí tó wáyé kó ṣẹlẹ̀ rí pé nàìjíríà bá kọ́ńtì kan jagun ó dà náà nàìjíríà kò bá tó kọ́ńtì kan jagun àwọn kọ́ńtì kan bá kọ́ńtì kan jagun wọ́n borí wọ́n wá jẹ́yàn péréte ní òní táwọn yẹn ti ń gbọ́ mi yìí àtọ̀la àtọ̀túnla ńlá ẹ̀ṣá ọ̀la àtọ́lọ̀ bàbá àjẹkùn ẹ̀ the false news ní èèyàn tó èèyàn tí èèyàn láti bẹ́ẹ̀ mẹ́rin lófòdò tí ò bá jẹ́ false ló jẹ́ lẹ́ẹ̀kejì tí ò bá jẹ́ lẹ́ẹ̀kejì ló jẹ́ lẹ́ẹ̀kẹta tí ò bá jẹ́ ròyìn àárọ̀ yóò jẹ́ tọ̀tún tí ò bá jẹ́ tọ̀tún yóò jẹ́ talé iye èèyàn táwọn èèyàn kan bẹ́ẹ̀ ni wọn lófòdò lábẹ́ ìjọba láwọn kan wà nínú gbogbo lọ́sẹ̀ à ń jábọ̀ fáwọn tó wà nílé lórí tó ràn wọ́n sẹ́ abẹ́ẹ̀rí abẹ́ẹ̀rí ibi tí ayé bàjẹ́ dé wọ́n wá ń jábọ̀ fáwọn tó wà nílé kan ràn wọ́n sẹ́ nínú ilé wìdín ilé sílé èèyàn tá jí gbé ń pọ́ ọmọ kékeré tá jí gbé àgbàlagbà tá jí gbé akẹ́kọ̀ọ́ tó jíra wọn gbé ní gbígbé ní gbígbé ti pé wọ́n fẹ́ gbowó fún kọ́lé lẹ́yìn tí mo sọ yìí o gbígbé ti pé wọ́n ní kẹ́ yọgi mú ẹ̀ wá wọ́n sì yọgi mú ẹ̀ nílẹ̀kẹ́ ojú ẹ̀ wá àti gímú àtẹ́tí àtàhán ẹ̀ sì ní balára òfin yẹn mọ́ thousands ó dẹ̀ occupy news wa lórílẹ̀‐èdè wa débi pé àwọn táà ń gbọ́ gan-an níbi tí kìíní yẹn ti di tọrọ kan kálédé àfẹ́ lákàtí ẹ̀ mọ́ bó bá ti kó jẹ là ń jẹ lọ tá a ti ń gbọ́dọ̀ yìnyẹn kò sọ́ọ̀pù òkèlè tó tẹ̀lé tó bá ti pọ́run là ń sùn tá à ń gbọ́rọ̀ ìyẹn kò mú ata jìjì pé kí ni wọ́n tún sọ yìí ó ti di nọ́mà ayé ti bàjẹ́ tí ó bá yóò bá ti bàjẹ́ sẹ́yìn orílẹ̀-èdè ti bàjẹ́ ìyẹn táwọn kan ń rí nìyẹn tẹ́bi sọ pé kò lè dá a mọ́ bọ̀ mo ń pa wá mọ́ ẹni àkọ́kọ́ tó bá sọ pé kò lè dá a mọ́ gẹ́gẹ́ lọ́la lórí bẹ́ẹ̀ materials yìí wà tá a lè lò ọ̀kan nínà sí àyè ọ̀kan ní kábàárà wa sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run tí ọ̀kan bá sọ pé kò lè da mọ́ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ò lè regulate láìsí tiẹ̀ tiẹ̀ ló kọ́kọ́ bàjẹ́ ìwọ béèrè pé bóun ni ó ṣe dáa kí ni ìlànà sẹ́yìn ní ìjọba bá a ti ń sọ̀rọ̀ ìjọba yẹn náà ìjọba fẹ́ pé èèyàn ṣiṣẹ́ wọn ní iṣẹ́ ìgbàgbẹ́gbẹ́ fún ọ mínísítà làwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ wá sọ tẹnu ẹ̀ ká mọ̀ bọ́ káfíńkù wọn sọ pé torí kó jẹ́ prof oníwà sọ tẹnu ẹ̀ àwọn aráàlú sì máa gbọ́ àwọn aráàlú kọ̀ọ̀kan mọ gọ́ọ̀mẹ̀ntì pé abẹ́ àrí pòfẹ́sọ̀ náà ẹ̀sẹ̀ mínísà ẹ̀ jẹ́ jálè padà sílé yìí tí wọ́n kájàkájà tí ò máa tí wọ́n ti gbowó fún tí ń sọ kájàkájà yìí wọ́n sì pàtẹ́wọ́ fọ́ mi pé kódà ń gan ní ẹ lò tó wáyé pé ti ń wí ni àìlè yóò pè wá ẹni tí ó bá wòye sí orílẹ̀-èdè yóò béèrè pé bóun ni ó ti dáa nìyẹn ṣe pé kò lè dáa mọ́ àmọ́ ń pè kí ni pé àrí wọn bá wí àmọye lèmọ́ lèmọ́ mù àmọye àfa àfa tó nà bá wọn sọ bẹ́ẹ̀ kò lè dáa mọ́ àwọn èèyàn wá káfà yìí pé títà wọn sáà ti dáa ń bẹ́ẹ̀ mo ti máa ń ṣe lọ́jọ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́ mo ti máa ń kọ́ra yẹn dànù fún ọ lẹ́nu ti pẹ́ orílẹ̀-èdè ò orílẹ̀-èdè kan ò tẹ̀yìn wà dáa bó bá rí bẹ́ẹ̀ ni àwọn tó wà nínú ẹ̀kọ́ ti tó ti wálé wọ́n ti méèkì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti méèkì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti méèkì ẹ̀tẹ́ látara pound àti dọ́là pé pé owó ti ń bẹ lọ́wọ́ wọn àti ti ń bẹ lákàtì wọn tí wọ́n bá kó lórílẹ̀‐èdè ẹ̀ mọ̀ sọ̀rọ̀ bílíọ̀nù wọn ti wá wálé ẹ̀rù làbárí ibẹ̀ tún bà wọn àwọn ní sí nàìjíríà bí nàìjíríà bá tẹ̀lé rí kórí títẹ̀ ó sáfìdá títọ́ mi ó dáa ṣé ọ̀rẹ́ tí wọ́n gbọ́ ọmọ ìtàn yọ orí ọmọ ẹ̀ yẹn ṣé ẹ̀fẹ̀ ló sẹ̀ tán fi yọ orí ọmọ ẹ̀ wọn pé torí pé tó kí o fi kàn ọmọ bẹ́ẹ̀ ni nítorí gbólóhùn tí wọ́n wí lẹ́nu ní nàìjíríà bá máa bàjẹ́ lọ títí ẹ̀ bá ti dá àti tọmọ rẹ̀ tó jẹ́ òun náà ti kàwé ròyìn tí wọ́n yọ orí ọmọ ẹnìkan wọ́n fa abẹ́ ọmọ ẹnìkan àbí ká bàjọba sọ̀rọ̀ àtàrà wa náà ìpànìyàn pọ̀ ìdẹ́nilégbodò pọ̀ ìbọmọlúwàbí jẹ́ pọ̀ lójú ọmọ yẹn kan wọ́n ti bá yẹn lò pọ̀ bí wọn bá tó mọ́lẹ̀ gan-an kí ló ṣe géńdé ọkùnrin sẹ́ tí wọn tó mọ́lẹ̀ pé máa wo bá ti ń ṣe pẹ̀lú ìyá rẹ̀ kí ló ṣe nígbà tí nígbà tí èdè forty seven bẹ lọ́wọ́ wọn àwọn kan ń daran wọ́n ń fi ní ìwọ̀n ló pọ̀ pamọ́ ak forty seven wọ́n ń lò àwọn kan àbúrò mi kan ti ń bẹ náà fìdí náà ṣe ó ní àwọn kan ń fi àwọn nú ẹ̀yà àwọn tí ń daran tẹ́ ń lò bọ́ náà ni o ó ní ara àwọn ìyá wọn náà ló wá rìpọ́ọ̀tì wọn pé àwọn rẹ́lì kan tó gbé pé ìbọn ló gbéra níbi ń daran o ẹ̀yin ọdẹ ẹ má sùn ẹ má pàtó péye o ẹ̀yà ń gangan náà ló wá fẹjọ́ ara ẹ̀wọ̀n ẹ̀yà wọn sùn kódà ọ̀kan nínú àwọn ẹ̀yà yẹn tó náà wà fìdílàntè ó lọ bá àwọn báńdíìtì dànù gbó ní máa lọ bẹ́ẹ̀ àtàwọn ikọ̀ kan ọ̀kan tó lọ lọ́rùn kẹ́mi ẹ̀ bọ́ síbẹ̀ ṣé eléyìí náà àmọ̀ kà mọ́ wọ́n torí ìran dandan náà sì ń gbà níta wí o tó lọ bábá ní ìjànú gbó ti gbè láàrin àwọn torí pé òun gbọ́ tọlọ́hún òun mọ̀ pé tọlọ́hún ló ti káwùjọ ó tòrò òun sínú ìran àbàjẹ́ ìbáà jẹ́ ìran ẹ̀ ìbáà jẹ́ ìyá ẹ̀ gbogbo ẹni tó bá dórí ìbìlẹ̀ jẹ́ làwọn gbógun tì ọlọ́run kádà lílọ tó sì lọ náà gan pa torí kó nìkan ló lọ ni lọ́jọ́ sábàbí torí ẹ̀mí òbó lára ẹ̀ tó ti di bí áfà pọ̀ nídàájí àmọ́ wọn rí lókèèdì inú igbó omi tó ṣubú sí wọ́n ti wá padà rí ní àfẹ̀mọ́jú tí wọ́n ti gbé lórí ọ̀kadà kan gbé lọ lékẹ́mi ẹ̀ tó bọ́. kí ni nǹkan tá a fẹ́ lò kò sẹ́nìkan tí ń bẹ láwùjọ yìí lónìí tí ọkàn yẹn balẹ̀ mo fi títóbi ọlọ́run àbúrà because àwọn tí wọ́n gbà ní àtọ́lọ́pàá àwọn ti gbé wọn wọ́n sì ti pa wọ́n. àwọn òsì lámì àlọ́lọ́pàá lẹ́yìn ọlọ́run àsọ̀fáàní ọ̀kàrà rẹ̀. àwọn tí wọ́n lówó wọn ti gbé wọn táwọn yẹn ṣe bí torí owó ti ń bẹ lọ́wọ́ wọn tá a bá gbélé yàrá owó gbà ẹni tí ò ní kọ́bọ̀ wọn ti gbé ìmọ̀ fowó ìmọ̀ fún ẹ̀yà ara ìtàfẹ́ lò. kí ló fà tó o fi ń tẹnu mọ́ lábẹ́ ìjọba ẹnìkọ̀ọ̀kan rí gbogbo ẹni tí ó tètè responsibility látòkè délẹ̀ láti pàlẹ̀ dókè tá a lè tọ́ka sí pé ìjọba ni kí wọ́n bẹ̀rù àgọ́ tí wọ́n jẹ fọlọ́ èmi ò bìlífù ẹ̀ láéláé pé kìí ṣe negligence bí kìí ṣe pé wọ́n fàwọn yẹn jẹ páńpẹ́ aburú sí wa torí mo bí ọ̀rọ̀ rọra mi wò ṣẹ̀dá ìsìlámù wa ń fẹ́ bẹ́ẹ̀ kó tó gbé nǹkan léèyàn kó jó ilé rẹ̀ nìkan wò mo fi rò wò wípé tó bá jẹ́ pé mi là rẹ̀ ṣé bí o sì máa rí mi ìyá ní síbẹ̀ ni wọ́n láì láàrin. mo wo pé kí ló téèkì wa wọ́n fẹ́ fa bí wọ́n fẹ́ ṣèbàjẹ́ ń lòdì táwọn èèyàn bá lọ wọ́n láì láàrin wọn fẹ́ ba bẹ̀ jẹ́ ìjọba náà ni ò gbà gbogbo tí mo sọ yìí kì í sọ̀rọ̀ sí kì í sọ̀rọ̀ wọ́n mọ̀ jù mí lọ gbogbo ẹni tí gbọ́ mi báyìí wọ́n mọ̀ jù wọ́n fẹ́ bá amẹ́ríkà jẹ́ ìjọba ní ọgbà àti tí àwọn náà bá bàjẹ́ sáà fún ìfúnra wọn tí wọ́n bá fún ìfúnra fún kòtò tó burú mbẹ́ sáwà sí bàjẹ́ wọ́n fẹ́ bá france jẹ́ wọ́n fẹ́ bá germany jẹ́ ìjọba ní ọgbà kí wàá ní wọn fàtó jẹ́ pé bá a ti ní opportunity àti material tó yìí tá a láwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó yìí tí ẹ bá rí ọmọ ogun nàìjíríà ní war front ẹ̀yẹ sọ pé kìí sọ ọmọ ogun nàìjíríà kí ẹ tó gbà pé ọmọ ogun nàìjíríà náà they are trained gbogbo tí jẹ́ force ní orílẹ̀-èdè were well trained kí ni àsìkò ní àdánwò tá a wá kàn báyìí kò sí kò sí how many àwọn mélòó ni bandit ẹ fún kọ̀ọ̀kan ní ẹ fún kọ̀ọ̀kan ní two hundred. In thirty six states times two hundred pé àwọn kan o agbébọn o ọ̀bìlẹ̀jẹ́ o ilé kan o wọ́n wà ní kọ́ọ̀rọ̀ every state kọ̀ọ̀kan two compare to ọmọ ogun nàìjíríà àti materials lórílẹ̀‐èdè ní àti owó tá a lè fi ra àwọn àwọn gadget tí tẹ́lẹ̀ òfin sábàbí ìrànlọ́wọ́ fún wa in fact láì sí ìlò materials mo fẹ́ sọ fún wa pé kò ní sí kọ̀rọ̀kọ́ńdù kan táwọn agbófinró mọ̀ láti ìmọ̀ lo microscope wà wọ́n àyàn káàkiri láti ìmọ̀ lo dókítà lókè if they are ready to fix them out today it will work òní náà ni ó ti fẹ́ bọ̀tí tẹ́ mọ̀ gbọ́ tó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látara nǹkan mú pé àwọn ní ńlá ní ńlá wọ́n wà bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ńlá yẹn gan-an. ọ̀daràn tí ò yẹ kí ìjọba kódà ex president wàláhì làrí ó ti yẹpẹrẹ kọjá pépà tá n tẹ̀mọ́lẹ̀ tó bá jẹ́ ìkan ní àwọn agbẹ̀yìnbẹ̀ ìgbẹ́bọ̀jẹ́ tí tí ò lẹ́kọ́ léde tó rò ó jẹ́ kan náà tí wọ́n wé wọ́ ìdí ààrẹ wa èyí tó wà ń tẹ̀lé Buhari tí ń ṣe ààrẹ náà nígbà tó jẹ́ sọ pé òun ni wọ́n introduce the war against indiscipline ẹ jẹ́ ká mú nǹkan yẹn wá sábẹ́ abẹ́ bílẹ̀ pẹ̀lúpẹ̀ ẹ abẹ́ democracy náà lásìkò yìí war against indiscipline alharibu dídù tàdí alharibu dídù tàdí àmọ́ wá rí indiscipline lọ́wọ́ ìyẹ́wò jẹ́nu ọmọ ènìyàn yóò sì tẹ yóò yẹpẹrẹ yóò sọ ẹni àbùkù yóò sọ yóò sàlùkù yóò sọ nítorí ìdákù rẹ̀ tẹ̀. second discipline ló ń bá bẹ́ẹ̀ láyé. so when you say okay ah ìjọba ológun ló kápá bí ìjọba ológun ìjọba bí tí wọ́n ti ń lo democracy náà tí wọ́n láwọn introduce wáyé èyí ti tọ́nu èèyàn ń sá lọ bẹ̀ èyí sológun ní rúùlù bẹ̀ náà èyí sológun ló rúùlù wọn. wàhálà náà láyọ̀ kiri la yufaru إلا إذا سمع alawul madlum àwọn tí wọ́n ti bà tí wọ́n jẹ́ yìí tí wọ́n jakoro lọ àlùkìámà tí oró òsán lára àwọn tí wọ́n fi sáyé ó jẹ́ sábàbí kan tó orílẹ̀-èdè ibi tòrò tá à ń lọ àwọn kan sì rẹ́dì láti ránró pé ogun tó bá gba àwọn nínú ìyá ní síláyé mọ́ni nínú àwọn tí oró àwọn tí wọ́n ti rán lọ àtàmọ̀ ìbẹ̀ lára wọn àwọn kan rí láti rán ro àwọn eléyìí náà sì tún bí ìmọ̀ tó pọ̀ ọmọ tó pọ̀ tí mo gbà lérò ni pé wọ́n ní àwọn kakọ́ọ̀s táwọn náà bá ń tàn jọ ń dámọ̀ràn pé àwọn ò tọ́ ọ̀yàn tán fi wá àlákà wọn o àmọ́ àwọn náà ò ní fi ọmọ orílẹ̀-èdè ilẹ̀ tó lọ lẹ́rọ̀ ìbẹ̀lẹ̀ lómi ti dolóró fádé olóró làmọ́ tó tẹ̀lé pọ̀ ní ìṣeré ni kírẹ́tì káfà dé olóró tó wá pọ̀ láwùjọ ẹ̀sán dá lọ́rọ́ tó fẹ́ rán ró tó ti wá pọ̀ tọ́mọ akẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ o tọ́mọ akẹ́kọ̀ọ́ wọ́n ń tàn pé wọ́n ń dá ẹ̀ka tọ́mọ akẹ́kọ̀ọ́ lóró lórílẹ̀‐èdè nínú ọ̀rìn kò sẹ́ni tí wọ́n máa dá lóró nù wá o ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ yìí ó lágbára gbogbo ibi tẹ́nìkọ̀ọ̀kan dé pátápátá wọ́n yẹ sàtífíkẹ́tì kódà ẹni tó yẹ kò school sáàtì lọ wọ́n ní well you can accept it nígbà tó jẹ́ pé school sáàtì bẹ́ẹ̀ bá rẹ́ni tí ò ní kò ní school sáàtì wọ́n ní àmọ̀ràn fẹ́ àti ọ̀sẹ̀ ní ṣe ń jà torí pé kò ní gbogbo àwọn wà nípò lónìí wọ́n yẹ̀ wọn wò èyí di wàhálà akẹ́kọ̀ọ́. èyí ṣe tẹ́lẹ̀ òdì di nǹkan tá àwa wọn á gbógun kẹ̀kọ́ ẹ bá dé ilé ẹkọ ẹ dé institution sí nàìjíríà lónìí mi ara gbogbo kò sí ẹkọ èdè kò sí ojúlówó ẹkọ mọ kódà wọn tí ò ní tí ò ní agbọn méjì ló ti fà agbọn pé nígbà tá a bá kọ́ tán wò láwọn tá à ń lọ kí la fẹ́ máa dààmú ara fẹ́ máa gbẹ́ gbọ́pọlọ gbóná lásán sí. tó bá rí báyìí tọ́rọ̀ bá rí báyìí táwọn èèyàn bá ń sọ pé ìjọba ìjọba ìjọba fún òṣìṣọ́ o torí ẹni tí ó ti fẹ́ rí ìjọba ó jẹ́ ń fa ṣiṣẹ́ rí òṣìṣẹ́ ìjọba tẹ́ ẹ gbowó fún pé kó ṣe títì pé kó somi pé kó ṣe ná tí ó sì ṣe táràlú dààmú tọkọ wọn já sí kòtò já sí gegele bí yíwọgbó ìjọba náà ló sẹ̀ ń bẹ̀ yẹn kò sí eléwọ̀n tẹ̀lẹ̀ nídìí pàṣẹ ń gbójú lókè ká tó ronú ẹ̀ ìjọba ló sẹ̀ pé kò mẹ́rin gbówó fún ni tó ti ṣe títì yẹn ni ṣé náà ti stable ni tẹ bá wa ń gbọ́ yìí lọ́dà tó lọ fún nǹkan kọ̀ọ̀kan tá à ń sọ yìí la hawla wala quwwata illa billah yẹn ti mọ̀ pé àpapín ni àpapín yẹn àbòsí ńlá ni o àbòsí ńlá ni o. àmín sallallahu alaihi wa sallam ó ní man kanat indahu madlama ẹn tí ẹ̀tọ́ kan bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ yà kí n tó jẹ́ tọmọ yẹ mí ni èrò dìde ó ti bọ ọmọlúwàbí ẹ̀jẹ̀ àwọn mi ṣe yìí àbí nǹkan kan fálẹ̀ àtàlẹ́lù mímu àlìyáwó mọ́ lónìí káyé ìbánu ìlú tán oníkẹ́fẹ́ lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ ẹ̀ kẹ́fẹ́ lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ ẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè pátápátá ló lẹ́tọ̀ọ́ bá a ti ń bá àwọn bá a ti ń pè é ìjọba sákèèsì ọmọ orílẹ̀-èdè náà ní tiẹ̀ o kí lè mọ̀ tó di àwọn ìwé kan bẹ ìwé ọkọ̀ ìwé machine ìwé ẹ̀rọ ìwé ilé ìwé shop ìwé iná ìwé nkankan wàláhì billions ní owó ẹ̀ tí ó sòdò sákò ìjọba kí lè mọ̀ tó di káwọn èèyàn sanmọ́ wọn á ní bá àbá ti sanwó yẹn náà wọn ti fún wa gbowó kan lọ́wọ́ àwọn ẹ wo iye tí ìjọba lé ẹ wo iye billions tí ìjọba ó gbà lọ́wọ́ onímọ́tò fún eh, vehicle paper and driver license ẹ wo bílíọ̀n mo ń sọ pé bílíọ̀n ẹni tó bá sọ pé kìí ṣe bílíọ̀n tó ajá mi ẹ wo bílíọ̀n tí ó jẹ́ bóyá bóyá ní ten percent gbà wọlé nípa àwọn kan tuntun gbowó lọ́wọ́ wọn àwọn kan tuntun gbowó wọn ni ẹ̀dá kọjá mọ́ fáyìn lẹ́yìn lọ́wọ́ eléyìí sọ̀rọ̀ wákàrà èèyàn ọgbọ̀n sẹ́jú orí afẹ́fẹ́ àkótí ń sọ sí pé à ń ṣe kó tó bá jùmọ̀ à ń ṣe wá síta gbangba à ń pàkíyèsí fàlàfin là tó hépù nìyà sí ìbánabí sọ yìí tuntun ó ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀yìn ẹ̀ kàn nífẹ̀ẹ́ onínà pé hà ni nà sí àìgbọ́tọ̀ ọlọ́nkà máa bí yín nú ni gbogbo ẹ̀kọ́ yìí kó tó di ọjọ́ ìgbẹ́jẹ̀lẹ̀ kìí àná kọ́bílà anlẹ́ àkóónà dín náírà wọn àdàdìrà lọ́jọ́ tí ò ní sówó mọ́ consistency ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ lọ bèrè iye bílíọ̀nù tó iye mílíọ̀nù tó jẹ́ owó tí wọ́n fún àwọn tí wọ́n láti àwọn tí wọ́n láwọn dìbò fún pé ẹ lọ ṣàtọ́jú wa ẹ lọ èmi ò ní sọ lórí afẹ́fẹ́ mi ẹ lọ wádìí pé èló ni wọ́n ń fún sẹ́nẹ́tọ̀ kọ̀ọ̀kan mo lọ fi fún mi tó ti wá ṣe ẹ rí i pé owó yẹn ó tún àti tí local government àti district territorial something àti gbogbo ẹ̀ ẹ̀rí pé owó yẹn ó sọ bìkọ́ kan tẹ́nì kọ̀ọ̀kan wà ìgbó ìbò in terms of fifty iná earth àti gbogbo ẹ̀ ó sọ bìkọ́ ìbò because they are budgeted for it more than expected more than kẹta ní ìdìwọ̀n bọ́jẹ́tì fún ó yóò fi sẹ́kù tó ṣeé ṣe ká tún dáwó padà sápò ìjọba bọ̀ síbẹ̀síbẹ̀ náà jásíkò tó jásí gbẹgbẹ lẹ́nu òye ọsítù náà wà bó ṣe wà àtìgbà tí èèyàn bá lóhun tó ti lọ lóyìnbó lọ tọ́jú àná àtìgbà tí èèyàn bá ní owó tó fi gbẹ bọ́ òsì kan àbí kó lọ odò kó lọ pọn nínú gbogbo àwọn kan ẹni wọ́n fẹ́ ká dá padà láyé bí kálukì àmọ̀ tó tó torí pé ọjọ́ náà kò ní sí kò ní sí dọ́là kò ní sí pounds kò ní sówó kankan mọ́ kò ní sẹ́lẹ̀bẹ̀ mọ́ kí ẹ bá da èèyàn tí wọ́n rán wa lọ pé ká má bínú àti tọmọ èèyàn bá ṣàkóso yìí wọn bá rí táàtì tó lẹ́nu ní táàtì wọn tẹ̀síwájú ń gbà mí àkólò mọ́tà sùn àwọn ọmọ ìfẹ́ tó lọ́wọ́ àtàlẹ́ lọ́sùn náà olùmọ̀sọ̀rọ̀ ìmọ̀ sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh